Hmm. ṣe rí ọ̀rọ̀ script writing tá a bá ń kọ story ó ní nǹkan kan tó fẹ́ mú jáde nínú story yẹn hmm. ẹyàn kan ọkùnrin àti obìnrin wọn pọ̀ déédéé ń kiss ó máa nídìí hmm. tẹ́ tó ń fẹ́ ṣò pé oníranù ni girl yẹn ni àbí bọ̀bọ̀ yẹn orí ẹ̀ ò pé pé ó kàn ń ṣe bó ṣe wù between ọkùnrin sóbìnrin wọn pọ̀ lè fúnra wọn peg but tó bá ti wọ kissing yẹn there is something tí. Ti wọ́n fẹ́ mú jáde. ó yé mi nítorí ẹ̀ ni mo sọ wípé wọ́n fẹ́ fi hàn àwọn èèyàn pé wọ́n wà in love wọ́n nífẹ̀ẹ́ ara wọn ṣé dandan wá ni kó jẹ́ pé kissing ṣé kò sí ẹni alternative kò sí ọ̀nà míì láti jẹ́ kí àwọn aráalé mọ̀ pé àwọn méjì wọ́n nífẹ̀ẹ́ ara wọn àfi kán ṣèfẹnukun ṣẹ́rí yẹn ó depend lórí director, director and how good the director is. Mm-hmm. I understand. mo lè eh, mo lè create scene tó yẹ pé a ṣò pé èmi àti woman yìí i love ra wa and then he kiss then he kiss it depends on how good the director is how creative the hmm. director director iṣẹ́ o director kò ṣe pé ó yá sọ ilé ìṣẹ̀lẹ̀ ó gbọ́dọ̀ director jẹ́ tó ń ronú hmm. ó ń ronú gan ni so ó lè ní ok tiẹ̀ tiẹ̀ mú dání kẹ́kọ̀ọ́ wòra yín kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ smile síra yín. Hmm. ó máa convey message if kissing is just to convey pé ah, a nífẹ̀ẹ́ ara wa the other way is to convey it hey. but ẹ wá o nǹkan tẹ́ my own is this o so ẹ gbó hmm. necessary láti kiss ẹ hmm. kiss dáadáa ni. ẹ kiss dáadáa ṣẹ́yìn ti kiss. ẹ má kiss pé ẹ mò ń act ìyẹn àfẹ́ yẹn nu tíátà ẹ má kiss pé wọ́n ní kí n ṣáà kiss ya ẹ bá fẹ́ kiss ẹ kiss dáadáa. ṣé ẹ ti kiss rí nínú eré. Eh, mo ti kiss rí o. ìlò gígbówó and kiss kòkòrò bí ọ̀rọ̀ kìsìn ó ní nǹkan tó fẹ́ mú jáde nínú ẹ̀ àwọn actors àwọn òṣèré wọn kò ń kiss lásán kò sí wàhálà kò easy láti kiss o tá a bá ń ṣeré kò easy o kò easy o bí ká ní tíyàn ò mọ̀ rí kọ́kọ̀ dédé ó máa rí ìlú báyìí ni pé tuntun ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn. ẹ wo kẹtì ẹ tó lọ gan ẹ jẹ́ ká ṣe kàn bí báyìí tó bá ní pé òkè mi ọkọ eh. àtìyàwó ni wá inú dẹ̀ ń bí mi lọ́wọ́ ń sìn mo ti bínú gan mo rẹkẹ dàrẹ́tọ̀ wa ní pé yá kí sà ẹ ṣe ká wò báyìí. oh my dear eh? ẹ ń bínú báyìí olùfẹ́ mi eh? ní pé mo nìkan ni mo ní nà má bínú má bínú jẹ́ sọ jẹ́ sọ gbọ́ a oyin àfìgbà tó ṣàgbà kìsì ṣá. Ah, kò tí ì dé bẹ́ẹ̀ bí eh, ẹ̀ ṣáàsọ pé ìwọ náà sọ pé ojú ẹ̀ wà ẹ̀ wọ àròjọ mùsùlùmí àwọn olólùfẹ́ yín tó bá fẹ́ bá yín sọ̀rọ̀.